The thing mi that dey work to ta ke ni wa fe yo ni sala give giri mama to any trouble wey dey here i go solve am before i dey e go be so. ọ̀rẹ́ rẹ̀ ọdún yìí kọ́ wẹ̀rẹ̀ wá sí yàrá ọ̀kadà ó sì ń túbọ̀ yóò tún kíkọ́ ní síláàbí àlàkánì láàbọ̀ ọ̀dà ẹ̀fọ́ nígbà ni ó mọ́tò tó wà láàbọ̀ ọ̀dà dị iche iche dị dịka aba ọnịcha ụmụahịa abakiriki na ndị ebe ndị ọzọ ọ dịkwa efu ọ na-eju m anya. ọzụmaka kan You biri bring the cassava inside right or, or roasted cassava now you won't bring inside rice. You don't go up. Wanina, Wanina, Morgano, Wia. Sophia, bring over my dead body. Okay, I'll call this up. It finished now. What is your decision? Uncle, Uche is no problem. Uche, if you no problem, me na wahala. And I know say wahala I dey on top trouble. If you na problem, me na wahala. Uche, call him. Give me a minute. Auntie, yana da wajen yana neman yan hausa kasha fura da nono You don't squeeze and dis dis dismount your family. You don't dismount family. You are no more a family member when you chop it off forgive us oh, for the sin wey this boy commit. Here God dey drink a proper and the two for for family. The sin wey this boy commit na God dey forgive me forgive all the family. But they. No no no! Ọ̀pọ̀ Ayọ̀ǹda dey oh kú sẹ́kọ̀ọ́ bí Rùjí dey kú jẹ. Sọfíà ọmọ my God okay Uche why everybody carry una back na back to Orisa is there. The way wey me una grand wey our grandpapa dey climb up and na so you go go dey climb. Wey dey here dey fry go church you go go back village Uche. You go go back village. Papa ya ce wuce, ya je ka university. Ya ce yana so Bayero University. Bayero University Kano. Eh? Bayero University Kano. Azumi na Okoro Modu University Kano. If for Bayero University Kano. You wan marry Jasu. I'm reading mass communication. Mass communication for BUK. BUK? BUK's mass communication department is the best department in Nigeria. Nata, Rotana. make a concert crowd wey drink at all how about you make am again kill am say you dey support am outside here here na kind of better my obo my bowo kọkọ university wey dey for my place. no it's the truth. truth you go fit throw you you you don become you don you don terminate your english uh, like a like a no truth.